abu kò ìsẹni tí èèyàn máa rí fín nílẹ̀ ṣẹ̀ríà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti dákújọ ṣẹ̀ríà o gbogbo ẹ̀yàn ọba bu ọlọ́run àmọ́ bàtúbà rẹ̀ torí pé ọlọ́run ọba rẹ̀ lóhùn lóní kò ì sí ìkù ṣùgbọ́n ń bá bú ànábì àìgbàtúbà rẹ̀ ń bọ̀ bá dọ́dọ̀ ọlọ́run yóò lọ máa jọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba torí pé ó ní ẹ̀rí jẹ́ àti sunan Abi Dawud min hadith ibn Abbas radiyallahu ta'ala anhu nínú sunan Abi Dawud nínú hadith ibn Abbas ọkùnrin kan bẹ́ẹ̀ mẹ́dínà ìjọ kò rí nà òjijì ó ní wọ́n rí inú ilé ibì kan tí ẹ̀jẹ̀ sàn jáde láti ta kí ní irú tá nígbà wọn lè bẹ̀rẹ̀ wọn bá rí pé obìnrin kan ni wọ́n ti pa táǹpà obìnrin àti bí sápẹ́ ogbó olújọ àbí wọn bá wọn sọ̀rọ̀ ee ẹgbẹ̀rún lóhun nínú ìlú yìí kí ló dára tẹnìkan bá ń bọ̀ ní bá ń ti àwọn èèyàn sí ìta àwọn èèyàn sọ́run kò sì rí nà lọ́ba lẹ́rẹ̀ẹ́ síwájú bí ànábì ti ń sọ̀rọ̀ ànábì èmi ni mo kọ́ ìyàwó òun ní ọ̀nà kí ló ṣe fún ọ kí ló jẹ́wọ́ òórí náà ó ní à ọmọ méjì ló fún mi wọ́n máa yìí fáìn ju nǹkan lọ ṣùgbọ́n dojúmọ́ yóò mọ̀ bọ́ ànàbí mọ́ bọ́ ànàbí mà ànàbí ìṣẹ́ tó máa bù ọwọ́ adì alẹ́ àná lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ń bú ànàbí kò sí ní ọ̀sán tán òun kọ̀tọ̀ ah, pẹ̀lú rẹ̀ ìdájọ́ ọlọ́run láti sánmà ẹnikẹ́ni tó bá mú òjìṣẹ́ ọlọ́run ọba nítorí pé mú ìsìláàmù kìí sàbí nìkan o béèyàn bá ní orí àdẹ́bí jísọ́ ti dàrú tí mú adé láfíwájú gbogbo mùsùlùmí tẹ́ pé òpònú ni ó ń tàn kí ló kọ rẹ̀ ẹ sọ bẹ́ẹ̀. òpònú lolúwa rẹ̀. gbogbo ẹjọ́ sọ pé ẹ̀wọ́ jésù jọ̀mọ́ wíwọ̀n tí wọ́n bá yọ jésù ònú jésù kí ni ó kù lẹ́lẹ̀ èsù ni irú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí àápò náà ni. ẹnu kú làyè torí lè yọ ọmọ àdáyé omi yọ ọmọ bàǹkà jẹ. táwọn àlejò ọlọ́run bá ti dìbò. gbogbo ọlọ́run pátá o o gbogbo ọlọ́run pátá máa tẹnu bá lọ́nà òdì ń bá tẹnu bá wọn lọ́nà òdì ńlẹ̀ à èé gbàtúbà wọn fún àwọn ọlọ́run ọlọ́run gẹ́gẹ́ máa gbàtúbà wọn fún àníbàkẹ́rẹ̀ fún gbogbo àti tọkọ rẹ̀ dánwò yìí mo fi gbogbo yín jẹ́rìí déwájú ọlọ́run wípé ẹnìkan ò ní béèrè fẹ̀jẹ́ rẹ̀ mọ̀ táyì pàdé lálẹ́ kìámà eléyìí jẹ́ ẹ̀rí fún wa lórí pé gbogbo àdébí ọlọ́run pátá nìkan ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ àbí wa nìkan gbogbo àdébí ọlọ́run pátá ìlà fi máa ń sọ ọ̀rọ̀ nínú ìsìláàmù wa a máa ń sọ ẹni tó bá ebú ànàbí rì ìta. tí àwọn kírísítàn pé jesus. táwọn kírísítàn pé jesus

àtọ́nù fi làǹbíyá ikú fún un kéèyàn ọmọ alanu burúkú bú àwọn ànàbí ọlọ́run ọba ikú òun ẹ̀sìn ọlọ́run yìí sọ ebi kékeré ni wọ́n mú ilẹ̀ ẹ̀sẹ̀ kọ́kọ́ ẹ̀rọ nílẹ̀ ẹ̀sẹ̀ rí àwọn wa ni wọ́n lọ pààyàn torí gbogbo ànàbí o bọ́ jẹ́ pé torí Jésù wàláhi wàlá àwọn tí wọ́n dájọ́ kápẹ́ jí tọ́ọ̀tì náà ló bú ló ń tọ̀ bú ní tí ó ti fún un. Assalamu alaikum.